mélòó mélòó ẹni tí ń yọ sùtì ẹnu tó ń ṣe tọ́ánù tó ń fi àléébù kan ọ̀rọ̀ ànẹ́bì tó ní àlàáfíà tó ní kò ní àlàáfíà ó wà ní sẹ́ńtírì yìí. ọmọ ah, oh ga o àfikún ọmọ bá ní kí àwọn sálàfù kí aláwọ̀ bá ní kẹ́ wọn kò sí àdìsí kan nú àdìsí ànábì tí wọn ọ̀rọ̀ nǹkan mẹ́tìlé lórí wọ́n wá dé ní sẹ́ńtírì yìí láì nímọ̀ ìjìnlẹ̀ nípa àdìsí wọ́n wá sọ pé àdìsí yẹn o ọ̀tàkù sáyẹ́nsì ọ̀tàkù làdí ọ̀tàkù kan o ọ̀tàkù gbá kan o nígbà míì tó tó fẹ́ dáràn dáadáa tó bá dáràn yẹn dáadáa. yóò kú lórí pé ó tako làákàyè ó tako sáyẹ́nsì yóò tún wá sọ pé àdìsí yẹn wulẹ̀ tako kùránì yóò lọ tako kùránì pé yóò máa mú àwọn àyà tí ọ̀wá nítorí ìṣẹ̀lẹ̀ yẹn yóò máa ní ná fàtánálàkà fatihamu bíi ná. wàyánsọ̀rọ̀ akàláwọ̀ nasọ̀rọ̀ ní àṣìíza ọ̀wájàdákà dọ́ọ́lá ọ̀wágàdáka àìlá ń fa àágínà yá máa ya ma máa sàmọ́jọ ya ma ọba tó lànàbì tó lànàbì iṣẹ́ ó ló ń rọ̀ lọ́rọ̀ mò ń rọ̀ sọ pé àdìsí kan sọ pé ànàbì lọ gba bálì ẹ wo bẹ́ẹ̀ yẹpẹrẹ rẹ̀ wá ń ṣe tọ́ánù sí àdìsí tó lálàáfíà ohun tó fà tó fi bẹ́ẹ̀ ni ọpọlọ rẹ ó síìkì tọpẹlẹ bá ti wá síìkì ànídìí láti bá ọ hágíù ànídìí ẹ tọpọlọ ẹ ti síìkì tipẹ́tipẹ́ ó ti síìkì láti ìgbà tó o ti wà nílé kéwù àti irú ilé kéwù tó o lọ lọpọlọ ẹ ti ń síìkì bọ̀ so ọgọ́tọpọlọ ẹ ti ń síìkì bọ̀ ó ti pẹ́. tó bẹ́ẹ̀ tó fi gá sí pé ọ̀rọ̀ ẹnu àwọn orientalist àwọn mustachirikun àwọn ni n tí wọ́n gbé ọ̀rọ̀ àti lórí ń ṣètò ààbò sí àwọn orientalist ohun tí wọ́n gbé ọ̀rọ̀ ànábìdé lórí inú ọpọlọ tiwọn ìwọ náà yá lò lẹ́ẹ̀bá di aláìsàn ọpọlọ. jama àdìsí yẹn kò sí ní tó mu tí nǹkan ọba mú ọ o tó kú ọ̀rọ̀ nu minjihati al-isnad minjihati ní abala sọ̀rọ̀ ìlàlàáfíà látọ̀dọ̀ ẹni tí wọ́n ti gbà á wá ó ní àlàáfíà bí wọ́n bá wá sọ lásìkò pé kò ní àlàáfíà ọpọlọ rẹ ló ṣe kí ni òun ló sick ọpọlọ rẹ ni ò ní àlàáfíà ìyẹn báyẹn ìyẹn ti yanjú báyẹn àbí ok. ṣe wá rí. àkíyèsí tí mo fẹ́ pe àkíyèsí tí mo fẹ́ pe òǹsọ̀rọ̀ àkíyèsí tí mo fẹ́ pe òǹsọ̀rọ̀ tí ọ̀rọ̀ ẹnu rẹ̀ sọ pé ànábìjẹ gbèsè kú ni. Hey ọ̀rọ̀ ẹ̀ lọ́wọ́ àkàn báyìí. àdíìsì tó tọ́ka sí náà nìyẹn láti fi ṣẹ̀rí ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹnu rẹ̀ àdíìsì ńlá làáfíà ṣùgbọ́n kí ni ìṣòro tẹ́ni yẹn ní òun ni ọ̀rọ̀ tí mo fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wípé alimantuk alimankul mafuhumuhu asahi mafuhumu salafu sọ́ọ̀lì wa illa yakunu fitnatan wa fasadan ọ̀rọ̀ ẹ̀sìn tí wọ́n gbà wá yálà ayé alukur'ani ni ayé alukur'ani tàbí àdìsí ànábì tó lálàáfíà tó fẹsẹ̀ rinlẹ̀ àgbọ́yé rẹ̀ àgbọ́yé àwọn aṣíwájú rere ni àwọn labalábá ẹ̀sìn àwọn ni bàbá wa nínú ẹ̀sìn bọ́ọ̀ bá ti wá lo àgbọ́yé tiwọn ọ̀rọ̀ ẹnu rẹ yóò dá fìdí náà sílẹ̀ yóò sì dá ìbàjẹ́ sílẹ̀. nítorí náà gbogbo ẹ̀yin àáfàá súnà ẹ̀yin gangan ni àjọ ń bára wa sọ̀rọ̀ ẹ̀yin làjọ ń pẹ̀lẹ́ wa ṣàkíyèsí bíyàn bá ti jẹ́ àáfàá súnà ọpọlọ rẹ ti síkì tipẹ́tipẹ́ ọpọlọ ẹ ti sick tipẹ́tipẹ́ ọgọ́n tó tó gbá microphone mú la tó ẹ sick ni but ọpọlọ ẹ ti sick láti ilé kéwù torí pé ó ń bí díà ni gbogbo ẹ̀ ń tẹ́ wájà àfa súnà fàyẹ́jìbọn alẹ́ yìí náà fàyẹ́jì àlẹ́yìnà màárífàtú mọ̀fúnmi sálàfi sọ̀lẹ̀ dandan ni fún wa tá a bá ti fẹ́ máa mú ẹ̀rí wá ká kọ́kọ́ gbọ́ àgbọ́yé àgbọ́yé àwọn sálàfù sọ́ọ̀lì lórí ẹ̀ ìgbàkigbà tá a bá ti fẹ́ máa mú ọ̀rọ̀ ṣẹ̀ríà wá ọ̀rọ̀ kùránì ọ̀rọ̀ hadith anabi sallallahu alayhi wa sallam ká kọ́kọ́ mọ kí ni àwọn síwájú rere gbọ́yé lórí ọ̀rọ̀ náà ká tó máa mú wá. bọ́ba jẹ́ pé arákùnrin wa bọ́ba ṣe bẹ́ẹ̀ ni bóyá Allah ìbá là níbi ọ̀rọ̀ ẹnu rẹ̀ tó sọ̀hún ẹ má gbàgbé ó ti túbá o ó ti túbá o ó ti túbá o pẹ̀lú ògùn ọlọ́run aláwo máa gba túbá rẹ o ṣùgbọ́n eléyìí tèmi ń sọ yìí láti dènà irú rẹ̀ lọ́jọ́ iwájú fún èmi alára. fún arákùnrin wa náà àti fún ìwọ tọpọlọ rẹ ò àwọn ẹni ìṣáájú nígbà tí wọ́n rí àdíìsì yìí kí làgbọ́yé wọn lórí ẹ̀ kí ni àgbọ́yé wọn lórí ẹ̀. ẹgbọ́n tí wọ́n sọ kọ́dítà bá yànnà hànà hàdà hadith أن هذا أن هذا الحديث أن هذا الحديث صحيح ó ti fojú hàn kedere wípé dájúdájú hadith yìí ó ọlálàáfíà bali mutafakun ala sihatihi inda aimmatil ulama wal fuqaha ànisẹ́ ìfẹ́nu kò wáyé ìfẹ́nu kò wáyé lórí pádìsì lálàáfíà láti ọ̀dọ̀ àwọn ìmáàmù àwọn ìmáàmù olùmọ̀ àwọn ìmáàmù olùmọ̀ àwọn ìmáàmù onífíkíù wọ́lámù yẹ́tọ̀ àn fi si hati yìí min haithul isnad ahadun min qabul kò wá sí ẹnìkan nínú àwọn ẹni ìṣáájú tó fi ẹnu àbùkù kan àdìsí kò sí tó bá wà ẹ̀mú jáde èèyàn bí díà tó bá wà ẹ̀mú jáde kò sí. wakọ̀dì ìsàmbàtọ̀ mi ni hu àwọn olùmọ̀ amòfin ẹ̀sìn nígbà tí wọ́n rí àdíìsì tí wọ́n kọ́ yiri ẹ̀ wò tí wọ́n rí kó lálàáfíà dáadáa wọ́n wá tara rẹ̀ sọ àwọn ọ̀rọ̀ kan wọ́n ṣe ìsìnbáàsù àwọn ọ̀rọ̀ kan wọ́n fa àwọn ọ̀rọ̀ kan jáde lára rẹ̀ táwọn ọ̀rọ̀ náà tó ló ń kà nínú àwọn ọ̀rọ̀ tí wọ́n fà jáde látara hadisi ni pé. جواز التعامل مع غير المسلمين، جواز التعامل مع غير المسلمين. جواز التعامل مع غير المسلمين pẹ̀lú àti tó fi mọ̀ wípé àfi ká padà sí kí ni àgbọ́yé àwọn sálàf nǹkan kọ́fàbọ́ ta ń bẹ̀ ni pé lílẹ́tọ̀ tó lẹ́tọ̀ kí mùsùlùmí àtẹni tí èsè mùsùlùmí kí wọ́n da bísínẹ́sì pọ̀ wọ́n ní táàdì tiẹ̀ kọ́ wa nìyẹn. jawazu ta'amul ma'a gairi li muslimin wala siyaman ahlal kitab tọ̀tọ̀ lẹ́tọ̀ọ́ kí mùsùlùmí àtẹni tí kìí ṣe mùsùlùmí ní pàtàkì jùlọ àwọn alùlùkìtàbì kájọ transact kájọ ní transaction wọ́n ní ẹ̀kọ́ tànàbí fẹ́ kọ́ wa níbi ìṣẹ̀lẹ̀ yẹn kì í ṣe pànàbí ò ní owó lọ́wọ́ kì í ṣe pànàbí jẹ́ olòṣì kì í ṣe pé yà ń jẹ ànábì ṣùgbọ́n yóò fi ìṣe rẹ̀ yóò fi ọ̀rọ̀ ẹnu rẹ̀ yóò fi júwe wa sí kí ló lẹ́tọ̀ọ́ fún wa eléyìí o ẹ má fojú láì fi wò ó kí mùsùlùmí kó ṣe business pẹ̀lú ẹni tí kìí ṣe mùsùlùmí wọ́n ní tádìsì yẹn fẹ́ kọ́ wa nù wọ́n ní kìí ṣe pé ọ̀rọ̀ pé ànábì jẹ́ olòṣì tàbó jẹ́ tálíkà tàbó jẹ́ ẹni tí yà ń jẹ ó fẹ́ fi permissibility of transaction between the Muslims and non-Muslims. wọ́n ní tí ànábì fẹ́ kọ́ wa láti bí ìṣẹ̀lẹ̀ yẹn nìyẹn ìyẹn jẹ́ ọ̀rọ̀ àkọ́kọ́ tí àwọn onífíkìw táwọn mú wá lórí ẹ̀ níbi tẹ́nìkan ti ń mú wá wípé ànábì jẹ gbèsè kú ni torí pé kò fà bọ̀ sọ́dọ̀ àwọn sálàf kò fà bọ̀ sọ́dọ̀ àwọn sálàf ohun táwọn sáláfù dì mú nínú ìṣẹ̀lẹ̀ yìí òun ni pé ẹ̀yin ìjọ mi kẹ́ ẹ lè mà wípé mùsùlùmí ó lè ṣe business ó lè ṣe trading pẹ̀lú ẹni tí kìí ṣe mùsùlùmí màá wá ṣe hàn yín yahudi ọ̀yá wa ọ̀yá gba ọ̀yá yahudi yẹn ń ta sha'ir ń ta bali ọ̀ya fún mi ní ọgbọ̀n kóńgò fún mi ní ọgbọ̀n kóńgò kóńgò bali gbàdírìhùn yìí kí ni wọ́n ṣe ń transaction business transaction ló yẹ láàrin mùsùlùmí àtẹ̀ntí kìí ṣe mùsùlùmí kì í ṣe kì í ṣe yẹ̀wúdí nìkan ló ń ta ọjà yẹn ní Mẹ̀dínà lásìkò náà so ànábì wa fẹ́ kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ pé bá a ṣe lè bá muslim ṣe transaction a lè bá ẹni tí kìí ṣe mùsùlùmí náà ṣe kí ni transaction ìyẹn jẹ́ nǹkan àkọ́kọ́ tó jẹ́ ọ̀rọ̀ ẹnu àwọn ulama din fukọha udin lórí àdìsí yẹn ìkejì wọ́n ní wàjàwáz àtàámùl máa máa ń yẹ ṣubù máa láhú máa ń yẹ ṣubù máa lúhú bá àdọ́lẹ̀ haram kàlí yahud wọ́n ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ látọ̀dọ̀ ànẹ́bí sallallahu láti fi jẹ́ kí ìjọ rẹ̀ ó mọ̀ wípé ẹni tá a mọ̀ wípé ó ń ṣòwò òwò oríṣìí méjì ló ń ṣe tàbí ó ń ṣòwò ọ wá ń lo ìlànà méjì lórí òkòwò rẹ̀ ìlànà tí sẹ̀ríà faramọ́ sẹ̀ríà Islam ìlànà tó faramọ́ àti ìlànà tí ò faramọ́ nípa pé onítọ̀hún kì í wulẹ̀ ṣe mùsùlùmí. so ẹni tí kìí ṣe mùsùlùmí tó ń tà tí ń rà nínú ìlànà rẹ̀ àárẹ̀ tí kò tako ẹ̀sìn wa nínú ìlànà rẹ̀ a rí eléyìí tó ṣe kíni tó tako ẹ̀sìn wa àwọn yẹ̀wúdí wọ́n gbajúmọ̀ pẹ̀lú òkòwò rìbá àwọn yẹ̀wúdí wọ́n gbajúmọ̀ pẹ̀lú kíni òkòwò rìbá nínú ìlànà ọjà wọn títà nìyẹn wọ́n tún gbajúmọ̀ pẹ̀lú pé wọ́n máa ta haramu bí kí wọ́n tẹ̀lẹ́dẹ̀. wọn a máa ta haramu a máa tẹlẹ́dẹ̀ a máa tọ́tí wọn a sì máa fi ọ̀nà haramu ta ọjà halali ànábì wa fẹ́ kọ́ umma umma rẹ̀ wípé àyíbá àmọ́ tí ẹ bá rí tírẹ́dà kan tí ń ta ọtí tó ń ta mínírààsì má ti torí pé ń ta ọtí ń ta mínírààsì kí wọ́n sì nídìí mínírààsì kọ́ wa sọ pé ńgbà tó ti ń ta ọtí yẹn ò níra lọ́wọ́ rẹ̀ ẹ̀kọ́ tá nàbí fẹ́ kó bá ń bí ìṣẹ̀lẹ̀ yẹn nìyẹn. sori kúrò àwọn sálàfù pé orí wọn pé pọ̀ tó o bá ti yálà káyé wọn lò báyìí ó dá wàhálà sílẹ̀ lọ́rùn ó dá wàhálà sílẹ̀ ó sì dá wàhálà sílẹ̀ lọ́rùn ni. ẹ̀rí pé ní àwùjọ tá a wà yìí lónìí pàápàá jùlọ àwọn tó jẹ́ Christians táwa mú létí tó bá lóun ta nǹkan mímu yóò máa ta shinap yóò máa ta gúdà yóò máa ta dọ́bùtìrì yóò máa ta ẹ́ tiẹ́sí yóò máa ta gbogbo ẹ̀ òun nìkan náà yóò tún máa ta kóòkì yóò máa ta fanta yóò máa ta sẹ́mínọ́ọ̀pù ìwọ mùsùlùmí ni ọmọ ọtí ní ọmọ ọtí ọmọ ní haram mínírààsì ṣe haramu ọwọ́ afẹ́ ra mínírààsì ǹjọ́ lẹ́tọ̀ọ́ kó o rà á lọ́wọ́ orú ẹni bẹ́ẹ̀ ó lẹ́tọ̀ọ́ ẹ̀kọ́ tánàbì fẹ́ kọ́ wa látara ìṣẹ̀lẹ̀ yẹn nìyẹn kìí ṣe pé ìyà ń dà ṣe sì ń ta rárá ó fẹ́ kọ́ umma rẹ̀ ní ẹ̀kọ́ ni. ó di nǹkan mélòó báwọn ó méjì ó di méjì ó yọ gbọ́ pé ẹnìkan nísìn ó sì sọ bàbá àjẹbù kì ṣe tẹ́tẹ́ owó haramu ok ó tún yá àwọn èèyàn ní owó èlé. tí ya bá yá kọ́bọ̀ yóò gba kọ́bọ̀ méjì lọ́wọ́ wọn lọ́jọ́ ìsan gbèsè òun yìí kan náà ó tún wá ń ta foodstuff ó ń ta foodstuff ìwọ gẹ́gẹ́ bí mùsùlùmí o ò ní tẹ́tẹ́ ta lọ́dọ̀ rẹ̀ o ò sì ní owó gbọ́múlélántà yá lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n ń ta rẹsì wọ́n ń ta ìwà wọ́n ń ta gàárì ẹ̀sìn wa kò di ọ lọ́wọ́ láti ra ohun tó jẹ́ àlàálì yẹn má fọpọlọ gbé pé nínú èrè tó bá ní tó bá rí nínú tẹ́tẹ́ yóò fi ra ráìsì má fọpọlọ gbé pé nínú èrè tó bá rí lórí rìbá yóò fi ra ẹ̀wà sórí idá má fọpọlọ gbé ayé ò ní ọ láàbáwọn ó kó nira bára rẹ nílé ayé torí pé ayé ti wọ lẹ́bù tó ga sí wípé èèyàn díẹ̀ nìkan ni wọ́n fi owó wọn mọ ní owó halal èèyàn díẹ̀ nìkan òun ni wọ́n ń ta ọjà halal ó sì lè wà ní àdúgbò tó ga sí wípé àwọn kírísítẹ́nì ni wọ́n ń ṣe bísẹ́ẹ̀sì ń bẹ̀ sọ́ọ̀wá níraga lọ́wọ́ wọn ni torí pé wọ́n jẹ́ kírísítẹ́nì no ànẹ́bí wá jẹ́ kó yé wa wípé pẹ̀lú ìṣẹ̀lẹ̀ yẹn o a lè ra ọjà lọ́wọ́ wọn ìwọ sáti rajà hàlálì kó o sì rà ní ọ̀nà hàlálì nítòkàn wọnú wàhálà tiẹ̀ ní bó ṣe ń ta hàrámù mọ́ hàlálì wàhálà tiẹ̀ ní bó ṣe ń fi ìlànà haramu ta àwọn ọjà kan nínú ọjà rẹ̀ ìyẹn ò kàn ọ́. ó di nǹkan méjì nǹkan mẹ́ta nǹkan kẹta. jawaazu rohan filhadri fa ina likuraana zakara rohana fi safar ìṣẹ̀lẹ̀ yẹn àwọn salaf àwọn àfa àṣáájú wọn ni níta níbi tó fẹ́ fi kọ́ wa ni wípé lílẹ̀tọ̀ ká ṣe bísínẹ́sì rohan ìfi nǹkan dógò tá a bá fẹ́ ra ọjà lílẹ̀tọ̀ rẹ̀ nínú ìlú nítorí pé nínú àlùkùránì ọ̀wọ́ ọ̀gbà tí ọlọ́run sọ pé a lè ra ọjà ká fi nǹkan kan dógò òun ni ìgbà tá a bá wà lórí ìrìn àjò tá a sì nílùú a wà lórí ìrìn àjò a sì nílùú a sì bùkátà sí nǹkan kankan àwa lẹ́tọ̀ọ́ láti fi nǹkan dógò fún nǹkan tá a fẹ́ rà yẹn ok alẹ́tọ̀ láti fi nǹkan kan dógò fún nǹkan tá a fẹ́ rà yẹn àyá Àlùkùránì wá fún onírìn àjò pé ó lè ra ọjà ní ìlànà fífi nǹkan dógò kò sí àyá Àlùkùránì tó wá fún ẹni tó wà nílùú láti lo ìlànà ríra ọjà pẹ̀lú fífi nǹkan dógò fún ohun tánàbí wá ṣe yẹn sallallahu alayhi wa sallam bó ṣe já sí wípé súnà rẹ̀ yóò máa ṣe àlàyé yóò sì máa ṣe àfikún sí àyà àlùkùránì ló wá jẹ́ ká mọ̀ wípé àṣebónírìn àjò ṣe lè ṣe bísínẹ́sì ìra nǹkan kó sì fi nǹkan dógò fún bẹ́ẹ̀ náà ni ẹni tó wà nílé tí ò sí lájò òun náà lè ra nǹkan kó ṣe kí ni kó fi nǹkan dógò fún kan náà. nípa bẹ́ẹ̀. ẹni tó bá fẹ́ wá kóòtì àdìsí